Koiki Media bringing the world closer to your doorstep a wà ní ìlú Ìgbòho ibi tá a ti ń ṣe wékìpì fún màmá tó bí olóyè Sunday Igboho bó ṣe lọ ní ìlú Ìgbòho là mú wá sí fún yín live and direct ìlú Ìgbòho lọ ní wọ́ọ́wọ́ ó lọ pẹ̀sẹ̀ kò sógun kò sọ́tẹ̀ ẹ bá wa ṣí ẹ kẹ bá wa fi bẹ́ẹ̀. ìwé jókòó orí kẹrìnlá ọwọ́ sàrà ti ẹsẹ̀ ìkíní síkè kẹrìnlá ìwé jókòó orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní síkè kẹrìnlá ènìyàn tí a bí nínú obìnrin ọlọ́jọ́ díẹ̀ ni ó sì kọ́ fún ìtọ́jú ó jáde wá bí ìtìlẹ̀ ewéko a sì ké lulẹ̀ láti jẹ òsì tó mọ yusuf ṣáájú rẹ àwọn nínú èyí èdè wọn sì ọjọ́ rẹ̀ iye oṣù tẹ̀lé ọwọ́ rẹ̀ ìwọ́n ti kájá rẹ̀ bẹ́ẹ̀ ni kò lè kọjá rẹ̀ padà kúrò lọ́dọ̀ rẹ̀ kí o lè sinmi títí yóò gbé ọjọ́ rẹ̀ pé alágbàṣe ẹsẹ̀ ìkeje nítorí pé àbá fún ibi bí a bá gé kulẹ̀ pé yóò sì tún san àti pé ẹgbàá rẹ̀ tijọ́ ìwé dá bí gbogbo rẹ̀ tilẹ̀ di ogún nínú ilẹ̀ tí kùkùté rẹ̀ sì kún ní ilẹ̀ síbẹ̀ nígbà tí ó bá kó ọrùn omi yóò sọ yóò sì lọ ẹ̀ka jáde bí ewéko ẹsẹ̀ ìkẹwàá ṣùgbọ́n ènìyàn kú a sì san dànù ẹni ènìyàn lọ́wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ òun àdà ẹsẹ̀ ìkọkànlá bí omi ti ń tàn nínú ipa odò tí odò sì ń bà tí ó sì ń gbẹ bẹ́ẹ̀ ni ènìyàn dùbúlẹ̀ tí kò sì dìde mọ́ títí ọ̀run kì yóò fi sí mọ́ wọn kì yóò jẹ́ a kì yóò jí wọn kúrò lọ a kì yóò jí wọn lójú oorun wọn ẹsẹ̀ ìkẹtàlá náà ìwọ ẹ̀ bá ti gbé gbé pamọ́ ní ipò òkú ìwọ tó sì kó o sì fi gbé pamọ́ ní ìkọ̀kọ̀ títí ìwọ rẹ yóò fi gbé kọjá ìwọ lànà ìgbàgbọ́ sílẹ̀ fún ìsìnrántí mi ẹsẹ̀ kẹrìnlá tí wọ́n ti dá wọn dúró bí ènìyàn bá kú ló sì tó lè gbé gbogbo ọjọ́ ìgbà tí a gbà sílẹ̀ fún mi lè ní òdúró lè. ẹbí ni òdàdà ọmọ ológun lẹ́nu Yorùbá ni ẹ jẹ́ kó. ìlú àkókò kọ́ra rẹ̀ fún ìgbàlá ìlera nítorí àkókò wa a fẹ́ lọ sí àkókò ìjẹ́rin a fẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa ìgbé ayé olóògbé màmá Sarah. àrèké adéyẹmọ báyìí la ó sì ṣe ṣe mo fẹ́ rọ̀ wá dápọ̀ ẹni ká tẹ̀lé àsìkò mo fẹ́ sọ̀rọ̀ nípa ìgbé ayé mọ̀mọ́ wa Sarah àbẹ̀kẹ́ adéyẹmọ àwọn ọmọ àwọn náà ló síwájú ẹnìkan láti ọ̀dọ̀ àwọn ọmọ bákan náà ẹnìkan láti ọ̀dọ̀ àwọn aládùúgbò ẹnìkan láti inú ìdílé ọkọ bákan náà ẹnìkan láti inú ìjọ.

Aleluia! pé kálukú sọ nípa ìgbé ayé náà òun ló sọ́tà sọ ìgbé ayé mo ní wọn ọ̀rọ̀ tí mo tọ́jú tí mo mọ̀ nípa ara tó jẹ́ abiyamọ tó tọ́ ó sì jẹ́ màmá ara kì í ṣe sí àwa ọmọ tó bí nìkan ṣùgbọ́n sí gbogbo àwọn ọmọ gbogbo àwọn ènìyàn tó bá rí tí ó bá rí pé nípa ilé ayé ní kẹ̀kẹ́ ní èrò oníṣòwò nípa ìlú ìjọba àwa mo ní ohun tó ń rí pé oníṣòwò nípa ìlú bó ṣe tó mú ọ lọ́wọ́ rẹ̀ á fi ṣèrànlọ́wọ́ fún ẹni àwọn èèyàn sì lè jẹ́rìí sí nípa ohun tí wọ́n sọ yìí tí a bá tiẹ̀ tún sọ pé olùwà nǹkan bẹ́ẹ̀ tó bá ní à ah, mò ń ṣe nítorí yín nítorí ìmọ̀ bí tí ẹ̀yin náà lè dé bẹ́ẹ̀ náà lè ra àmì mo sì gbàgbọ́ pé irun tí màmá wa ṣe yìí ìrànlọ́wọ́ àánú fún ayé títí wa ní ah, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìdí ayé màmá wa torí pé ẹ̀dá ènìyàn kan tí ò tí ò ní kórìíra ọmọlákejì tó sì jẹ́ni tó kóyàn mọ́ra ìyá Ìgbòho lọ́tún ìyá ẹ wá ń wọlé àwọn èèyàn ti pọ̀ tó nítorí ẹ̀ka ṣoṣo pẹ̀lú ọ̀rọ̀ ìgbà yìí bí ìgbà ìdarọ̀ ó jẹ́ àjọ láti orílẹ̀ ìlú àwọn àti gbogbo bí òkú rẹ̀ ní ìdí àkókò láàrin ìjọ láàrin ọdún àti láàrin rẹ̀ àti láàrin ọdún. Hallelujah. Ah, ọmọ màmá ni wọ́n ti sọ nípa ìgbé ayé màmá afẹ́ nìkan láti àdúgbò ilé aládékun níbí àdóṣeéṣe nílé tí màmá ń gbé nísàlẹ̀ ẹnìkan tí ó wá sọ nípa ìgbé ayé màmá bóyá lágboolé aládékun níbí àbí nísàlẹ̀ lọ́hùn níbi tí màmá ń gbé ẹnìkan tó fẹ́ jẹ́rìí nípa ìgbé ayé màmá tó fẹ́ sọ̀rọ̀ nípa ìgbé ayé màmá Sarah Adékẹ́ Adéyẹmọ ẹ máa bọ̀ wá bí ẹnìkan láti inú ìdílé ọkọ wọn láti inú ìdílé ọkọ kó máa múra sílẹ̀ nígbà tí ẹnìkan fẹ́ sọ̀rọ̀ láti àdúgbò. hallelujah amen adúpẹ́ orí ọ̀fẹ́ àti àánú tí màmá wa tí kíra tó fẹ́ Sarah Adéyẹmọ tí wọ́n rí gbà lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé tí wọ́n gbé mo dúpẹ́ púpọ̀ nítorí o mo dúpẹ́ púpọ̀ nítorí pé nígbà tí mo ti wà ní ọmọ eight years lẹ́ẹ̀kan mo ti mọ̀ wọ́n lẹ́ẹ̀kan mi lábẹ́ màmá tó bí wọn àjọ gbé bẹ̀ dáadáa nígbà tí mo lọ rọ̀ fẹ́ ló wà ní ọ̀gá máa school láti from one to four ọmọ máa ń gbé gàrí àti búrúkú ló tó ẹ̀pà wá fún wa àwa surplus débi pé tá a bá gbọ́lidé àwa IGS set seventy five a máa ń da ago sí tó pé ló jẹ́ pé sí tí ó máa jà nínú péèjì yẹn ni ẹ̀jẹ̀ wo student àti àtúntò máa platform mi wọ́n ti send oríṣiríṣi sí social media wípé màmá yẹn tó máa ń gbóró bókúlí gàrí wá yẹn màmá dáadáa yẹn òun ló lọ àṣé òun ló bìí sọ́kúlé máa tó fún o sísítà èmi ni wọ́n kí ọlọ́run bá wa jẹ́kọ́ sáfẹ́fẹ́ rẹ ẹ̀yin wọn tó ti dáa kó máa dáa sí àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ wọn ráyè wọn ṣe bàbá rí ibi kankan ìwé gbẹ́sẹ̀ ní lórúkọ Jésù. hallelujah afẹ́ ẹnìkan láti inú ìdílé ọkọ màmá ẹnìkan láti inú ìdílé ọkọ wọn nílé aládìkún níbí ẹnìkan láti inú ìdílé aládìkún nílé ilé ọkọ màmá. Thank you. alukolodo adúgbò fún wọn náà àfi fún ọdún mọ̀tàn abẹ́sọ díẹ̀ nípa ètò ìyá wa Sidirat Adétúnjí Adéyẹmọ ìyá yìí ìyá dáadáa ni ìyá lálùbáríkà ni ìyá yìí náà lọ sí wọn ilé alágbèékú tó ń gbọ́ wọn kí ṣe ń bọ́ pàlàpàṣẹ.